Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Spending so. Spending ni Monday to Sunday. Lọ fi Oh my, Ó máa ó máa lu aṣọ mọ́mọ́ bàjẹ́ lọ́rùn ni. Àwa máa Oh my, buy ye, á buy ye. ẹ̀jẹ̀ báyé ní She ṣe bàjẹ́. Mo ni shiori ṣe oríire. Gbogbo ìpọ́njú ìdààmú tó mú Mohbad go through Kotoku, You will go through it in billion folds. báwo ni obìnrin ṣe máa wà tó máa sọ pé ó máa ba yí ọkọ ẹ jẹ́ bí ayé ní túkẹ́ẹ̀sì ṣe bàjẹ́ kí ni Mohbad ṣe fún ẹ ṣó jẹ̀bi ló nífẹ̀ẹ́ ni ṣé Mohbad jẹ̀bi ìfẹ́ ni ṣé ẹ̀bi ìfẹ́ ló pa Mohbad ni ṣé ìfẹ́ àfẹ́jù ló pa Mohbad ni. ó wá lóhun dis partner you were a fighting partner spending it back to back ló the relationship was toxic the relationship throughout Mohbad was with Wunmi the relationship was toxic ẹ ṣe little flush. Adura gan sọ they fight all the time Adura said it to me so ibo ni gist partner ti ń bọ̀ bestie ti ń bọ̀ companion ti ibo ni gbogbo nonsense jàǹgbàjàǹtìsì tó fi update birthday yẹn ibo ló ti ń bọ̀ stop manipulating people stop blackmailing social media people emotionally you are evil Mummy you are evil every shame evil wickedness if wicked was a person wumi ìwọ ló jẹ́ kó máa pè bẹ́ẹ̀ you are every definition of wickedness. bọ̀bọ́ yìí ò ní sinmi látàárọ̀ dalẹ́ rí bẹ́ẹ̀ ni camsborn ọjọ́ mẹ́ta mẹ́ta ló fi ń lọ sótẹ́ẹ̀lì bàbá Mohbad ò sọ lẹ́yìn ojú ẹ̀ lọ ti sọ́kò òdìbọ̀nkì ẹ̀dẹ̀ ni ọjọ́ mẹ́ta mẹ́ta ló fi ń lọ sọ́tẹ́ẹ̀lì bíi new yam festival ṣe ń gbọ́ Wùmí Olóbò yam festival ẹ jẹ́ ká máa gbọ́ lọ. báwo ni whatsapp mi ṣe lọ where is my line where is everything you want to fẹ́ fi ìhun yẹn ló fẹ́ post after àbí tó bá ti bá. ṣe ń gbọ́ Mohbad sọ pé báwo ni whatsapp mi ṣe lọ where is my everything ṣe gbọ́ ìyẹn ló fẹ́ post tí n bá ti kú tán ó dẹ̀ ṣe facebook is not down monarch facebook is here maybe thirty three ten ni monarch ń lò ó ní facebook down ṣé ń ni where is my whatsapp Only ní ṣé yẹn post timbati n and she did it mohbad kuleni the second day I said, see my máa challenge ọmọ olórí burúkú yìí ó ti sáré da fọ́tò fún olórí burúkú gist lover àwáyé má ṣe rere àwáyé wa pa fún. ẹ gẹ̀tẹ̀ ni Mohbad ti rí ṣé yí pé prophet Mohbad prophet Mohbad àgbàwò ni ni Mohbad <laughs> let's collective bullet àbí kó tí mo sọ yé yín nǹkan tó lè ṣe nìyẹn lóòótọ́ ṣé pé Mohbad yìí ó ti mọ ọmọ ìtàn sí finish ó ní ṣé yẹn ló fẹ́ máa post bá kú tán second day tí Mohbad kú lọ́mọ ètò ìdá fọ́tò fún jesus number one post fọ́tò every blessed day tábà ti attack ẹbí kan báyìí wọ́n á tún ju fọ́tò mi síta ó mà ṣe o Mohbad saw everything coming and he he foresee it he prophesied it but nobody listened to him ẹ jẹ́ ká máa gbé lọ. tí kò tó àbí tẹ́ bá ti parí tán ló máa post conversation bẹ̀rẹ̀ fẹ́ post àbí wo òun mú kankan èmi tí mò ń pè láàárọ̀ ìfúnkan tí mò ń pè fún wo wọn ní ìṣòro fún pé o má wọrí mi òun mú kankan ìwà tí gbogbo fámìlì wà láìka láì tó bá yẹ pẹ́ ní. ṣé ń gbọ́ ó mọ nǹkan kan ìwọ àti gbogbo fámìlì yín ṣe ń gbọ́ wáì tí Mohbad ṣe kó fámìlì ẹ mọ Mohbad Wunmi tí fámìlì ẹ bá innocent Mohbad will not mention your family gbogbo yín tẹ̀ ń wò mí lọ́sàn-án ẹ lè imagine nǹkan tí Mohbad ti go through family, fámìlì Wunmi tí Mohbad fi sọ pé wò àti gbogbo fámìlì yín no man will accuse a wife's family if he has no evidence no man will accuse a wife's family if they have not been bullying this boy emotionally, if they have not been, you know, causing him pain. Ẹyẹ ká máa wò gbọ́ lọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ti máa ń ṣe ẹ ti ń jẹ lọ ẹ bá wa pé Wùnmí kí náà ṣe tó ń jẹ lọ ẹ bá wa pé bẹ́ẹ̀sì Mohbad because ó jẹ́ kó yé àwọn aláìmọ̀kan àwọn òpònú àwọn apọ̀dà àwọn tí ọpọlọ ti dàbò tó ti dọ̀bálẹ̀ tó ń fọ́lò Wùnmí. ṣe ń gbọ́ ẹ bá wa pè wọ́n pé kí ni fámìlì Wùnmí ń ṣe tẹ́lẹ̀ tó ti ń jẹ lọ ẹ jẹ́ ká máa gbé lọ. àgbà ìtàwọn lè má fi ṣe àwọn tó kọ ẹ̀ bí kò máa ṣe aṣọ tí mo ní pé mi ò wọ̀ yí ayọ̀ lọ gbé sí mi lórí ó gbé sí mi lórí fẹ́. ok Mohbad sọ pé òun ò wọ aṣọ dèní ìyá mú aṣọ yẹn but Wùnmí mú aṣọ yẹn Mohbad sọ pé aṣọ tí mo sọ pé mo ò wọ̀ aṣọ wo náà ṣe léèwọ̀ fún Mohbad tí Wùnmí lọ gbé sí lórí ṣé aṣọ yẹn ló fi pátọ́ ní ìgbà tó gún lọ́bẹ tán aṣọ wo ni Mohbad sọ pé òun ò wọ̀ ṣé aṣọ yẹn ni Wùnmí tẹ̀sẹ̀ wá lọ jù sínú inú pósí Mohbad ni tó sọ pé ìyá àgbà olórí burúkú ìyá àgbà tó ti kú ìyá àgbà tó ti kú láti 1975 tí Wùnmí ṣẹ̀ṣẹ̀ sọ pé ìyá àgbà ló fóun láṣọ ṣé aṣọ yẹn ni Wùnmí pa sínú burial ground Mohbad ni aṣọ wo ni what cloth is Mohbad talking about we need to know Wunmi you are coming back to that inquest you have a lot of questions to answer mo ń sọ fún ẹlẹ́ni tó bá jẹ́ pé Tinubu ló ń dún ẹ lọ́wọ́lọ́wọ́ sẹ́ wàá káwọ́ sẹ́yìn rojọ́ You have not answered questions. I mean, àmì ìṣe ayé ẹ̀fẹ́ bàjẹ́ ogun fẹ́ pa ẹni o fẹ́ ṣe orí burúkú ni má wọrí náà. no <laughs> ṣé gbogbo yín ń gbọ́ mi ṣé ń gbọ́ bẹ́sì wùnmí jẹ́ kó yé wa pé bẹ́sì òun ni Mohbad life partner òun ni vibrator òun ni sugar in the tea number one bestie ẹjọ́ ẹ̀yin tẹ máa ń ṣe bẹ́sì èmi ò ní bẹ́sì àdáwà supa ni mí ẹ̀yin tẹ máa ń ṣe bẹ́sì ẹjọ́ ṣé bẹ ṣe máa ń gbéra yín ṣépè ní ẹ̀yin oní bẹ́sì sọnù ṣé abẹ́ẹ̀rí ẹ̀rí gbogbo orin tí mo bá di kọ̀ fún ni ó ní ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó ní ṣé òògùn fẹ́ pa ẹ́ ni ó ní ṣé ikú fẹ́ pa ẹ́ ni ẹjọ́ ṣé bẹ́yìn bẹ́sì ṣe máa ń fi èpè bára yín ṣeré nìyẹn ẹ̀yin olórí burúkú táyé yín fẹ́ bàjẹ́ kan ẹ wá ń sọ pé wọ́n ṣépè fún mi ẹjọ́ Mohbad ẹ ṣe máa bú Mohbad pé ó ṣépè fún un Mohbad ti ṣépè already ẹ má máa parọ́ mọ́ wa àwọn ò ṣépè Mohbad ti ṣe gbogbo èpè yìí ẹ gbọ́ ni ẹjẹ máa ń tún sọ oníṣàyẹ ẹ fẹ́ bàjẹ́ oníṣògùn fẹ́ pa ẹ́ ni oníṣò fẹ́ ṣorí burúkú ni ẹ sọ pé bíjẹ ń ṣe. ogun fẹ́ pa gbogbo yín tẹ̀ ń sọ pé bíjẹ ń ṣépè Mohbad ti ṣépè fúnra ẹ̀ wáyé tá a ṣe kí n sòótọ́ báyìí wáyé tá a máa róòótọ́ ńlẹ̀ tá a dẹ̀ máa máa parọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣẹgbọ́ ṣẹgbọ́ case close ó yá ẹ jẹ́ ká kọrin parí ẹ̀sìn ká máa lọlé case close kí lẹ gbọ́ tí mo bá di sọ tí n bá kú lè ní kí gbogbo ayé pátápátá mọ̀ pé wọ́n ṣàlùpá mi What are we talking about? In a civilized world, in a same country, this statement lásán ó ti knock mi pa. Ó ti knock mi pa. Ó máa sọ fún mi kó wá define statement tí mo bá di sọ yìí. Mo ń bọ̀, TikTok tó ti mess up, ẹni sọ ṣẹ́gbọ́. Yeah. kí ló ń ṣe kí ní ti ṣe. àbí gbogbo yóò gbọ́ mi ń bọ̀ tiktok tún ti hang ń bọ̀ ẹ má bínú tiktok tún ti hang a máa tún padà ẹ nízòro. ń bọ̀. Hmm. Oh, kí ló ṣe tiktok tó wà jù báyìí náà. Ah. Any ní tiktok ẹ ní sùúrù tiktok ṣẹ́yìn rí mi nítorí yín mọ̀ ó ń bì mo ń bọ̀ ẹ ní sùúrù ṣẹ́gbọ́n ẹ ní tiktok yẹn tún ti hang ń bọ̀. ẹ mo ti resume kí ló ti wà resume. Instagram, please. Hold on. TikTok, Facebook, eh, hold on. Okay, only close up. Okay. Mm. Mm. Mm. Ẹni sùn ṣẹgbẹ́ ìjọ, ẹ jẹ́ ká dúró Instagram. ẹ dúró dé Instagram ṣe gbọ́ ẹ má bínú yeah. Instagram ẹ má bínú. Instagram ẹ má bínú ṣe gbọ́. I don't know what is happening. Instagram Emma double tap Emma tap tap. Instagram Emma tap tap ṣe gbọ́. Okay àti. Ṣé gbogbo yín ń gbọ́ mi? Mohbad ní tí n bá kú lẹ́ni tẹ́ bá notice gbogbo minutes ọ̀rọ̀ what? Mohbad bá wù mí sọ. Ó kú ń bẹ̀ tó. ten ikú ikú Mohbad saw this death coming but he was helpless. abẹ́gbọ́ Mohbad di Mohbad saw this coming but he was helpless. àbí kan tí mo sọ yẹ yín Mohbad sọ it coming but he was helpless ẹ jẹ́ kí n tún play fún yín kẹgbọ́. Don't worry now. Don't worry. Facebook wọ́n flag Facebook yẹn ṣẹgbọ́ mo ń bọ̀ ó ní tí n bá kú lè ní gbogbo ayé pátápátá ṣáà máa mọ̀ pé ìwà ìwà ìpa mi mo tún kan o omi tó ń sọ fún wa pé sẹ́ omi tó sọ fún wa pé best friend òun ni Mohbad. ẹ ṣàní sùúrù Ah, má kó bá mi lọ́dọ̀ kìíní ẹni sùúrù ò ṣẹgbọ́ ń bọ̀ mo fẹ́ play kan fún yín Wùmí tó sọ pé best friend òun ni Mohbad mo ń bọ̀ ẹ ṣáà ń bọ̀. Mm. mo ń bọ̀ ẹ facebook ẹ ní sùúrù o ẹ má bínú o ẹ̀yin tẹ́ ń wò mí mo fẹ́ gbé fídíò voice kan jáde m'a má bínú. mo ń bọ̀ o ẹni sùúrù ṣe gbọ́. mo ń bọ̀. voice ti bi tí Wùnmí ti tó ti ṣépè fún bàbá Mohbad mo fẹ́ play. gbọ́ olóògbé sọ pé if you love me you will love my dog. Oh, ibo ni vi mò ń bọ̀ ẹ ṣá. mò ń wá ibi tó ti ṣépè fún bàbá Mohbad ni àbí ṣèbó sọ pé ọkọ òun ìfẹ́ òun vibrator òun ni bàbá Mohbad ni Mohbad ò dẹ̀ ń ṣépè fún bàbá yẹn <laughs> wèrè làwọn tó máa update nǹkan yìí tẹ bá rí nǹkan tó gbé sí Instagram sí <laughs> wọn gbé wọ́n gbé níyà wọn gbọ́ba lẹ́kí wọ́n gbé wùmí sí wọ́n wá kọ nǹkan sórí ẹ̀ take me to my father. <laughs> mo ń bọ̀ ẹ dúró mo ń bọ̀ mi mọ bí tí kinní wà ṣọ. Oh. Ah. Ah, ah. ibo ni kíní yẹn wá voice note yẹn. jàre màá mi rí mo kàn fẹ́ proof fún mi pé mo kàn fẹ́ proof fún mi pé kó yé parọ́ pé Mohbad ńkọ́ pé ẹni tó wù súnmọ́ ni wọ́n súnmọ́ra wọn o the relationship was so toxic èní ìjà ọ̀làjà wọ́n dẹ̀ ní tó bá ń jà báyìí ṣe ń gbọ́ kò kí ní àdájú kékeré o bí ìyá aṣọ mọ́ Mohbad lọ́rùn bí kò fọ́ pé tí Mohbad bá wà lórí stage àbí tó bá lọ kọrin jàjà rí obìnrin báyìí ó máa so mọ́bìnrin yẹn tipẹ́tipẹ́ bíi kó má filẹ̀ ni because he was denied genuine love in the house he was denied everything called relationship love emotional intimacy in the house by Wunmi so tí Mohbad bá rí love affection níta báyìí ó máa sọ ẹni yẹn máa lọ ṣe mọ̀ ó máa ká mẹ́ni yẹn because in date he needed somebody to console him he needed a. to cry on kàkà kí Wùnmí gbé ṣóldà fún òbò ni Wùnmí ń gbé lọ sọ́tẹ́ẹ̀lì every three three days bí ìgbà tó ń ṣọdún ṣu. abẹ́ẹ̀ gẹ̀ẹ́tì mi Wùnmí ọlọ́run á mú ẹ can never Wùnmí justice can be delayed, but it can never be denied. And it will never be denied. I can assure you to me. Baba, you gbogbo aṣọ ẹ gbogbo ìdí ẹ ó ti wà ń ta ọlọ́run is a matter of time. I can assure you that it's a matter of time. We will get it. That is why I'm begging you all. Tomorrow is 1st of May. Mo tún bẹ̀ yín ẹ jọ̀ọ́. Mo ń bẹ̀ yín. Ibi tẹ́ ma ti mú owó yẹn Ọlọ́run á pèsè fún yín. We still have long way to go please ayé ní long way ṣé kan tí mò ń sọ yẹn yín ẹ̀yin facebook lovers instagram lovers ẹ jọ mò ń bẹ ẹ bá wa best kẹ́ bá wa fi owó sí GoFundMe yẹn ẹ̀yin tẹ́ bá wà náà tẹ́ lè ẹ bá wa fi sí access mo sọ fún yín nǹkan tí mo ṣe tí ìwà analyze anything fún yín ni pé tá bá ti sort out everything tán màá wá ṣe full full bọ́n ṣe san owó yẹn fún yín àbí kò yẹ yín we still have a long way to go ẹ jọ̀ọ́ we are truly looking for justice a lè dá ṣe a lè dá ṣe yẹn we need the support of everybody and mo dẹ̀ sọ fún yín títí last penny la máa is trying his best Oh, dẹ̀ lè ṣiṣẹ́ ká má sanwó fún wọn àbí kò yẹ a ti san half of the money which is um, twelve million She nǹkan tí mo sọ yẹ yín twelve point five àbí twelve so yìí could be thirteen million ẹ ṣé mo dúpẹ́ o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ mo tí sànù bá inú dídùn ló máa mórí yá àbí nǹkan tí mò kánà àti rówó gan ni bó ṣe ń wù mí àbí kan ti kó gbogbo owó yẹn fún sí gan ni ipe ká má jẹ wọn lówó kọkọ báyìí mọ́ but ohun mi Ọlọ́run á fún fún gbogbo wa ẹ jọ̀ọ́ please every penny kó jẹ́ one pound kó jẹ́ one naira ẹ jọ̀ọ́ nothing is small ẹ jọ̀ọ́ owó kéékèèké náà ló máa dín ńlá ẹ jọ ẹ jọ kò ń ṣe bàbá lẹ ń ṣe fún o ẹ má wò pé bàbá Mohbad lẹ ń ṣe fún ẹ wò pé Mohbad kí bọ̀bọ̀ ìtì ẹ̀ ní justice kó lọ sùn kó lọ sùn kó lọ sinmi ẹ jọ ẹ and we are getting the. wọ́n ti put the autopsy àti court kọ́ lọ court now wọ́n lọ court ní a day before or after corona inquest ní May láti lọ gba court order fún DNA yẹn tó bá wù mí kó má lọ yẹ yeah, wọ́n ti put court order him for private autopsy and toxicology no not toxicology pathology àti kini àti autopsy yẹ yeah. wọ́n ti put private wọ́n ti put order for private òun la sanwó fún um, lọ́yà òdùmọ̀sù yẹn ṣó ti yé yín so wọn ti bàbá ti sign so ìyẹn ti ń lọ à ń dúró kán lọ gba ọ́dà yẹn ṣe ń gbọ́ mi à ń dúró kán lọ gba ọ́dà yẹn ni so kò ṣe pé i ignore anybody iṣẹ́ ń lọ lábẹ́ ṣe ń gbọ́ mi so tó bá ti lọ sí court tó bá ti fún wọn lọ́dà yẹn wọn á lọ ṣe private toxicology yẹn àti autopsy anything tó bá máa ṣe we always come out to inform you people a ṣe nǹkan kan lẹ́yìn yín rárá ṣé nǹkan tí mo sọ yẹn then concerning darosha ṣe ń gbọ́ mi wọn ignore darosha o ṣe ń gbọ́ mi as a matter of fact owó tí lọ́yà ẹ̀ gbà lọ́wọ́ darosha ti kí ló kọ bọ̀dá westo ṣe ń gbọ́ mi a ti san àwọn bàbá ti san because as in, uh, justice for Mohbad ló ń jà fún ṣé ń gbọ́ mi àdẹ̀lẹ̀ dá wọn dábùkátà wọn. Hmm. kí ló àrífà sọ́ọ̀rì ìdáróṣà kan mo fẹ́ sọ àrífà. yẹ ṣé ń gbọ́ mi. for some reason tí mo fẹ́ sọ́n bíbà tẹ bá ní kíní sárífà ẹ lè pé kẹbí but I don't want to disclose it here owó tí lọ́ọ̀yà béèrè not dàrò ṣàyẹ̀ made a mistake sorry àrífà ni ṣé ń gbọ́ mi. so kẹ má rò pé wọ́n fi àrífà sínú ibẹ̀ owó tí lọ́ọ̀yà béèrè lọ́wọ́ westo àtàrífà àwọn bàbá ti san tẹ̀rí pé wọn ò ignore wọn bó tẹ̀ yẹ kọ́ ló ní ká bọ́tà but a ìdá wọn dá ṣó ti yẹyìn àti westo yẹ wọ́n ti sanwó yẹn fáwọn lọ́yà náà for one reason tí mo lè máa sọ ń bíbà that is best known to Arifa Pami. Ṣé kan tí mo sọ yẹn yín? So, àwa ti ṣe part tiwa. But the reason Arifa is still there, I don't want to disclose it here. But àwa as party, Justice for Mohbad, àti ṣe tiwa by supporting them with the fee ṣé ń gbọ́ mi so kẹ má rò bíi pé wọ́n ignore wọn nobody is ignoring them but why Arifa is still there um, if I'm allowed to tell you the reason he's still there I will tell you tomorrow ṣó ti yé yín mi ní fóònù tí máa fi pè fóònù mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń lò yìí mi ì pè sí i Westo was not arrested ṣé gbọ́ but ọba lẹ́kí ń sọ sí pé kí westo present rẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lárí. mi ti sọ gbogbo ẹ̀ fún yín o but nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn wọn ò rí westo mú but aláti lọ sọ solicitor so that even at all anything bá máa ṣẹlẹ̀ solicitor àti dúró fún ṣé nǹkan tí mo sọ yẹ nǹkan tó gangan sí ni. ọba lẹ́kì sọ pé kí westo present ara ẹ̀ wọn rí westo mu wọn dẹ̀ tí rí múdí ṣe ń gbọ́ mi so nǹkan tí ọba lẹ́kì sọ ń sìn nìyẹn pé because wọn rí westo mu ṣòye yín so wọ́n ní kí Westo present rẹ̀ ipe wọ́n á fi àrífà sílẹ̀ but irọ́ ni wọ́n fà sílẹ̀ but I, I want to confirm tó bá yẹ pé mo sọ I will come out and tell you tomorrow leave that with me I can assure you that but sọ́tà àwa ti ṣe páàkì wa ṣé nǹkan tí mo sọ yẹ yín yes wọn ò mú westo but westo need lawyer even anything tó ṣẹlẹ̀ because ṣẹmọ̀ tàbá náà ní rimú náà tó bá mú ń kọ́ ṣé nǹkan tí mo sọ yẹn so nǹkan tá a ṣe gba ipe tó bá present ara ẹ̀ wọ́n á fi àrífà sílẹ̀ but irọ́ ni wọn ò ní fi Arifa sílẹ̀ so tí n bá confirm lọ́la if I'm okay to come and tell you why Arifa is still there I will come and tell you I'm not gonna hide anything from you all because gbogbo alájọ wa nù ẹ so we cannot be keeping you in suspense. pé a ṣe nǹkan kan ṣé nǹkan tí mo sọ yìí but there is a reason is still there. ṣé ń gbọ́ mi and as a matter of fact àwọn ọlọ́pàá ti lọ gba kinní ní court ṣe pé ó ní ó ní iye ìgbà tó fi lè fi arífá sínú ibẹ̀ yẹn ó jẹ́ kó gbé lọ court but àwọn ọlọ́pàá tún ti lọ gba extension reason best known to them wọ́n tún ti lọ gba extension kárífáyé wà ń bẹ̀ reason best known to them but I will confirm if I'm allowed to come and tell you everything trust me I will come and tell you tomorrow ṣé ń gbọ́ so nǹkan tá a máa ṣe nìyẹn ẹ ṣé mo dúpẹ́ God bless you I will see you all tomorrow if I don't come out tomorrow màá ṣà bọ́ta but tí n bá bọ́ta lọ́la probably be a Friday mo busy ṣó ti yẹ yín ṣé ń gbọ́ mi so tẹ́ ẹ bá ti rí mi mo busy ni ṣé ń gbọ́ mi tẹ́ bá dẹ̀ send message sí mi Remileko, I will come and address it tomorrow. Let me confirm first. I'll come and address it tomorrow. Arifa would have been released, but I will come and tell you tomorrow. Shengbomi, I'll come and tell you tomorrow. Am I worry? I'm not gonna keep you in suspense again. Yeah, I'll come and tell you tomorrow. Shengbo. Um, so it's bá rí mi, Shengbo. Um, mo busy ni. Tí off náà ni maam she show tí bá ń ṣiṣẹ́ tí bá ń ṣe ṣó yẹn ó máa ń drain mi ṣó ti yé yín so nǹkan tẹ́ ẹ̀ ṣe kí n rí mi nìyẹn but tí bá ti off by friday mo off fún friday ṣó yé yín ẹ ok a ṣe calling show friday ma worry mo off fún friday ṣó ti yé yín a ma ṣe show a ma ṣe show dada ṣe ti gbọ́ so ẹ má worry ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ god bless you ṣe mi pé kò easy ki wọn máa sọ̀rọ̀ kí wọn máa tún lọ bí iṣẹ́ kò easy mi ìjọ bless mo ń ṣiṣẹ́ ṣó ti yé yín so ọlọ́run á máa kọ́ wa mọ̀ ṣe and ilẹ̀ tá à ń ta yẹn náà ó yìí ń lọ o mi ti rẹ́yìn kọ́sítọ́mà mo ti sọ fún yín um, free advert ni but àǹtí yẹn dá sí mi ṣé ń gbọ́ mi àǹtí yẹn dá sí mi gan ok um, account details máa fi máa fi GoFundMe yẹn sórí fídíò èyí tí n bá àti details account naija i will put it on both videos tí n ti ṣe ton ṣe ti gbọ́ ẹ ṣé god bless you um, so ẹ patronize mi ò nǹkan le lè ṣe nìyẹn ọ̀kẹ́ bá mi ba àǹtí yẹn àǹtí mi ralẹ̀ o ẹ jọ̀ọ́ anílágbọ́ wa adẹ̀ní ní lẹ́kí and gbogbo ẹ̀ ló ní c of o and aláwọ̀ yín kẹ́ lọ ṣe check láláùsá ṣó ti yẹ yín kẹ́ tó san owó wọ́n máa fún tẹ́ bá fẹ́ lọ rí ibẹ̀ gan kẹ́ tó sanwó you are welcome tẹ bá léèyàn nàìjíríà yín tẹ̀lé wá nàìjíríà náà tẹ bá fẹ́ lọ wo bẹ̀ um, they will arrange everything they will go with you and you check it and they will give you all information to go and check everything tẹ bá ní láti check ní aláwùsá it is a no scam zone ṣe A gbọ́ ẹ patronize mi o ìyẹn ni fi mọ̀ ẹ pé o ẹ love mi o ṣe pé nǹkan tí màá kọ́kọ́ gbé wá fún yín kẹ wá rà ni mo máa ń bá àwọn èèyàn polówó This auntie is so good to me. And this is my own way, my little way to support her business. Kò dẹ́ ṣe pé mo kàn tì yín kẹ́ wá rà nìkan. Mo sọ fún yín pé mẹ́ta gan lèmi gan ní kọ́ bá mi mú síbẹ̀. Àmọ́ dẹ̀ sọ fún yín instrumental payment wà. You talk to the CEO, they will talk with you, they will do everything with you to see what you can afford, your budget and everything. It is a it is an opportunity for many people in diaspora, diaspora, you know, to have something back home. Even if you are not going to go now, you can always build an, you know, kefiche business. A lot of things, Ellie, she's for market. A lot of things for telefiche. She got so So do To everybody sending me message and I'm not responding, please. Message Martin Podju. Oh, Martin Podju ìgbà mi mo lè ní over five hundred messages in a day ẹ jọ̀ọ́ kò ṣe ti gbéraga kò ṣe ti pé mo ignore yín please i'm begging you ó wà ń lẹ́kí ó dẹ̀ wà ní àgbọ̀wá ní kòròdú yeah if you send me a message send me a message then i will i will i will send me a message with your number then my ceo will call you and you will discuss at length because àwọn ọlọ́mọ àwọn affordability yín wọ́n máa ṣe a lot of things pẹ̀lú yín lórí phone Then you can take it up from there. Yeah. Yeah. So in Koto Shelenia, thank you so much. God bless you. I will see you all, inshallah. If there is any important thing to tell you before Friday, trust me, I'll come out. I'll catch a short video. Shotiyein. But if not, Marie in Friday. But there she bought her before Friday. Tabari in cotton trend. I butter her a thank you so much god bless you. In your sọ the the son should work very well before paying him balance ẹ kò be, bẹ́ẹ̀ bàbá mi even tá a bá tiẹ̀ máa san balance ṣe bá a máa máa dáwó lọ́nà àti ìrojú owó àsọpá fẹ́ san balance fún wọn náà pé báyìí a máa kan náà but ká tiẹ̀ yìí rí pé òkè owó yẹn ti ń lọ sókè ó ti ń lọ sókè kò Mm so in court, exactly i never mi gbọ́ kí because pẹ́stò wà mi rí kí pẹ́stò dárúkọ ọba lẹ́kìrì ó kàn máa analyse nǹkan tó ń bá sọ ni so i don't know why he is really particular in westo presenting himself i don't know because at the end of the day gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí gan-an biggie you do the disclaimer or put out the question we are asking is why you are being given um petition and you did not answer it a lot of a lot of fingers is pointed to Obaleki yet is is just ṣé mo mo ti sọ fún yín kádì Buhari ló wà lórí post ni a justice gbogbo èyí tó Obaleki ń ṣe top petition ẹ̀ to jù sábẹ́ carpet yẹn wọn ò ní ṣe nà àbí nǹkan tí mo sọ yé yín but it's okay ọlọ́run lọ́ba dákẹ́dájọ́ náà ah kí lọ́lọ́run ò lè ṣe àbí ọba Abacha tó sọra ẹ̀ di tó sọra ẹ̀dọ́ ọlọ́run nínú ayé àwọn Nigerians ọ̀sọ́kọ̀ orúkọ kọ́ lọ́lọ́run mú lọ bàbá Tinubu tẹ́ ẹ̀ bá jẹ́ ká rí justice ẹ́ Jídé Sanwó-Olú tí ẹ̀ bá jẹ́ ká rí justice tí ẹ̀ bá support justice posterity will judge Mrs. Mrs. Mrs. Bola Tinubu you are a woman you are a woman ẹ kàn wó pé èyí ni kíní ìṣẹ̀lẹ̀ sí ṣé bí gbogbo ìṣe máa dákẹ́ nì you will just sweep it under the carpet ẹ tọ́ba yìí ò bá rí yín tọ̀hún wò yín o nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad mi ìgbàdúrà kó ṣẹlẹ̀ sí kankan nu yín o bọ̀tọ́ ní ká fi abẹ́rẹ́ gúra wa ṣe máa pain because tẹ ní bàjẹ́ ọkàn yín mo sọ fún yín pé gbà tí mo bá kú sitting senator kan náà ọmọ ẹ kú within one week wọ́n wá kílà yẹn jáde within one week wọ́n wá they fetch the killer out ẹsẹ̀kẹsẹ̀ wọ́n lọ ti ọkọ ọmọ yẹn mọ́lé ni kí ni Wùmí ṣì ń rìn lórí street fún tọ́ọ̀tì mọ́lé because he is she is the prime suspect but just